ẹ̀yin èèyàn wa nílé mo kí gbogbo yín ẹ kú tẹ́tílé kò ẹ kú ojú ìwòran ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí àyájọ́ ọjọ́ òní ṣe jẹ́ tí ó jẹ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún two thousand and twenty èyí ló pé sixty years tí nàìjíríà ti gba òmìnira ní orílẹ̀-èdè nàìjíríà kúrò lọ́wọ́ àwọn òyìnbó ilẹ̀ gẹ̀ẹ́sì ẹ kínní kan wà tí mo fẹ́ fi yé wa lénìí a ti wà lọ́nà báyà ń lọ síbi tí a ti fẹ́ ṣe rálì ní orílẹ̀-èdè Turkey orúkọ tèmi ni Ògúnjìmí Marcus àwọn kókó wà tí mo fẹ́ fi wọ̀nyí lénìí nǹkan tó yẹ kí bí ó ṣe yẹ kí Nàìjíríà kó rí bí Odùduwà nation bó ṣe máa rí tá a bá gba òmìnira tán gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òde ẹ máa bá wa share program yìí lénìí ní 1961 Nàìjíríà wọ́n ní pact tó sign pẹ̀lú Turkey as developing nation pẹ̀lú àwọn orílẹ̀-èdè márùn kan wọ́n jẹ́ méje gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe wí lọ́dún 1999 Nàìjíríà fún Turkey ní òbítíbitì owó nígbà tí wọ́n ní àjàkálẹ̀ ilẹ̀ rúru ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rúru ìyẹn tá a mọ̀ sí earthquake tó ṣẹlẹ̀ ní Turkey ní ọdún 1999 development tó wà ní Turkey ó bẹ̀rẹ̀ láti ọdún two thousand and one di bá a ṣe ń sọ̀rọ̀ yìí láti ọdún mọ́kàndínlógún ṣùgbọ́n fún ìyàlẹ́nu sí ìyàlẹ́nu tí a bá ń kọ̀ntínú pẹ̀lú bá a ṣe ń lọ pẹ̀lú nàìjíríà ó ṣe é ṣe ní ọgọ́rùn-ún ọdún kí nàìjíríà kan ṣì máa rìn látọ̀kẹ́ láéláé ṣùgbọ́n táwọn bá gba òmìnira ilẹ̀ wa mo lè fi dá yín lójú pé láàrin ọdún márùn-ún sí mẹ́wàá ọlọ́run máa ṣèyanu ńlá ẹ wọlé ńlá tẹ̀ ń wò lẹ́yìn mi yìí kì í ṣe olówó ilé aládàá ńlá ṣùgbọ́n àwọn aládàáni ló ń gbé nínú ilé yìí o bó ṣe yẹ kí nàìjíríà rí leléyìí ẹ jẹ́ kí n fi wájú hàn yín dáadáa kẹ́ ẹ lè rí ṣé ẹ ti rí ṣé ẹ rí ilé aládàáni làwọn eléyìí àwọn olówó pọ́ọ́kú inú ilé mo ti jáde ń sìn o ṣé ẹ ti rí màá fi àwọn nǹkan kan wọ̀nyí ṣé ẹ rí lẹ́ńlẹ̀ ẹ lè rí dust eruku mo ṣe tá gbogbo ilẹ̀ ńlẹ̀ leléyìí káàkiri gbogbo orílẹ̀-èdè Turkey ṣe rí ilé ńlá tó wà wájú yìí òun ni wọ́n ń pè ní Marmara Park ibẹ̀ ni wọ́n ti ń ta àwọn oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan ṣe rí ilé tí mo ti jáde ṣe ti rí ṣe rí bó ṣe tóbi ṣe ti rí lẹ́ńlẹ̀ ibi tẹ́ ẹ bá rí tí wọn ò bá tà ẹ̀ kẹ́ mọ̀ pé bóyá ilẹ̀ ńlẹ̀ lásán ni tí wọn fẹ́ gbé tí wọn ò tí ì ṣetán àti kọ́lé sí i ẹ máa wo building yìí bó ṣe tóbi tó bó ṣe yẹ kí nàìjíríà orí leléyìí ṣe rí títì wọn eléyìí kì í ṣe òpópónà márosẹ̀ o kì í ṣe òpópónà márosẹ̀ àtọ kọ́nà gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó òní eléyìí tátì wọn nìyẹn ṣe ti rí ṣe rí bí gbogbo ẹ ṣe tẹ́ ẹ jẹ́ n tún wá jọ lójú orílẹ̀-èdè turkey tá yìí wọn ò lépo kò sí nǹkan kan tán ní yàtọ̀ sí nǹkan ọ̀gbìn aṣálẹ̀ nílùú Tọ́kì o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú ẹyẹ tàn tó sàn àkìyìn àkìyìn ẹ àwa náà ti gbọ́ a gbọ́ pé wọ́n stop ẹ̀ lánàá sanwó olórí burúkú olòṣì ọmọ àlè tí wọ́n ní kó wá jẹun amóbi tó ti bẹ̀rẹ̀ ẹ wo shopping mall ṣe é ti rí ẹ̀yìn lélẹ́yìí o ṣe é ti ṣe ẹ̀rọ àwọn ilé ńlá ńlá tẹ̀ ń wò yìí àwọn olówó pọ́kú ni o low cost estate ṣe ẹ̀ ti rójú títì wọn ṣe rí bí gbogbo ẹ̀ ṣe tẹ́ tọ́kì ò lépo wọn ò ní nǹkan kan ṣùgbọ́n wọ́n níjọba tó dáa orílẹ̀-èdè nàìjíríà location confusion location four one nine kò sí nǹkan tá à ní láyé ṣùgbọ́n a ní olórí tó dáa ìdí rèé tí a fi gbọ́dọ̀ gba òmìnira ńlẹ̀ nàìjíríà ká kúrò ní nàìjíríà à ń lọ síbi rálì lọ́wọ́ báyìí tí a fẹ́ ṣe rálì ibẹ̀ ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́ Nigeria must fall Nigeria must be disintegrated God bless Oduduwa nation ẹ máa wò ó màá mú yín dé ojú pópó wọn títí wọn màá wá fi àwọn nǹkan kan hàn yín bẹ́ẹ̀ bá ṣe lówó mọ bẹ́ẹ̀ lẹ ṣe máa gbádùn ìjọba ibi tí mò ń lọ ká ní mọ́tò ẹlẹ́gbẹ̀ẹ́ ni mo fẹ́ wọ̀ ó ṣeé ṣe ṣẹ́ẹ̀rí àwọn low cost estate lélẹ̀ ìṣẹ́rí lẹ́ńlẹ̀ ó ṣeé ṣe kí n má débẹ̀ ní wákàtí mẹ́ta ṣùgbọ́n bí mo ṣe ń lọ yìí láàárín wákàtí kan sí forty five minutes màá débi tí mo lọ nítorí pé mọ́tò tí mo fẹ́ wọ̀ kì í ṣe mọ́tò tí ó máa ní tí traffic jams máa mú ẹ jẹ́ mọ́ yín wọnú kọ́ọ̀lì kẹ́ tí wọ́n pààkì àwọn mọ́tò wọn sí lélẹ̀ ẹ máa bá mi ṣí à ní 1999 nàìjíríà lábẹ́ ìjọba ọbásanjọ́ wọ́n fún turkey ní òbítíbitì owó owó tó pọ̀ tí ò ṣe fẹnu sọ ṣùgbọ́n ibi tí turkey wà lẹ́ni ṣe é ti rí ilẹ̀ ńlẹ̀ lélẹ́yìí o ṣe é rí escalator ó ló ń gbé mi lọ yẹn ó ń gbé mi rìn ṣe é ti rí ṣe é ti rí o. Aha ẹ máa wò ó ṣe ti rí mall tẹ́ ń wo tàbí kékeré yẹn òun ló tóbi yẹn gbogbo àwọn páàkì ibi tí wọ́n páàkì mọ́tò sí òun yẹn gbogbo tẹ́ ń wò yẹn another escalator tún lélẹ́yìí ẹ máa bá wa ṣe our program yìí ọmọwòmí pampam wọn ní beautiful ẹ ẹ tí ì rí nǹkan kan ah, <laughs> tí n bá gbé yín jáde sí gbòòrò ẹ rí nǹkan tí wọ́n fowó dá lára eh, orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè jákujáku àtúnjẹ kúrúkú tán wọ́n gbọ́nwọ́ ìsáwò ṣe ti rí o orílẹ̀-èdè nàìjíríà táwọn kan ní orílẹ̀-èdè wọn. ìfẹ́ wọlé sí i. ẹ má bínú mò ń wọlé síbi security ní sherry mall mi kì í dénú main mall torí ibi tá à ń lọ mo kàn fẹ́ fi wọ̀nyí mo fẹ́ fi wọ̀nyí díẹ̀ yìí ẹ̀kọ́ ohun nǹkan tá à ń lù ní nàìjíríà orílẹ̀-èdè tí nàìjíríà fún lówó lọ́dún 1999 òun lélẹ́yìí ṣe rí nǹkan tó fi ń dá lára ṣe gbogbo àwọn turkish ló ṣe nǹkan wọn ṣe bó ń ṣe ṣe gbogbo nǹkan wọn létòlétò tí gbogbo ẹ̀ ń dùn tó ń dùn rí ṣe ti rí nàìjíríà nàìjíríà ọlọ́run ọba mi bùkún nàìjíríà ṣe rí ibi tí wọ́n ti ń ṣe owó òun náà nìyẹn o ibi tí wọ́n ti ń ṣe owó nìyẹn ṣe rí bí wọ́n ṣe kọ́ ilé wọn ibi tí wọ́n ti ń ta góò nìyẹn bọ́n ṣe máa fílẹ̀ mọ́jú nìyẹn o pẹ̀lú glass pharmacy wọn lélẹ́yìí ṣe ti rí báǹkì bíi ilé ìfowópamọ́ wọn glass náà fi kọ́ ọ kò sí security tó ń sọ lóru bí location bí uh, Odùduwà nation bó ṣe máa rí nìyẹn kò sí security tó ń sọ báǹkì wọn lóru bẹ́ẹ̀ ni olè olè débẹ̀ kò sọ pé òun fẹ́ẹ́ jà á David Ojo Akin ẹ káàbọ̀ uh, eh, um, ìkànsọ ní Nigeria is dead bẹ́ẹ̀ ni Nigeria is dead and it's long been buried Nigeria ò lè survive ẹ̀ mọ́ láéláé let's join hands together and destroy Nigeria once and for all so that Oduduwa can go on its own way and Biafra can go on its own way we don't need Nigeria again ṣe ti on torí ọ̀nà yẹn kó lè short ṣe rí iwájú páàkì yẹn òǹlẹ́lẹ́ o shopping mall kò sí nǹkan tẹ́ wá láyé tẹ́ rí ṣe ti rí lẹ́ńlẹ̀ pé látẹ̀kan ẹ̀rí dust ó dáa àwọn eléyìí ò ní nǹkan kan o wọn ò ní nǹkan kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Hmm. On our money Abi, you will even find out that most of these beautiful malls and places are owned by Nigerians. ẹ lọ́jọ́ iwájú mo sì máa mú wa dé hòtẹ́ẹ̀lì ńlá kan tí kan lára àwọn ex-governor wa tó kọ́ ní orílẹ̀-èdè Turkey ṣe rí mọ́tò tó wà wájú yẹn bọ́ọ̀sì yẹn dá yẹ́lò bọ́ọ̀sì yẹn òní mo fẹ́ wọ̀ o òní màá wọ̀ mọ́tò aláàárín ni kò kí ń pàdé traffic lọ́nà kò ń rí traffic lọ́nà at bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà ló ṣe ń lọ ṣe rí páàkì táàkì wọn bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ létò létò ni àwọn mọ́tò kan wà tó máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ níbí màá fi wọ̀nyí tí n bá gun orí bridge ṣe rí ibi bridge wọn nìyẹn o bridge yẹn ní elevator ìyẹn lift tó máa ń gbé àwọn èèyàn lọ sókè àwọn tí ò lẹ́sẹ̀ ṣe ti rí bí gbogbo nǹkan ṣe dán ojú títì wọn lélẹ̀ tọ́kì tí ò ní nǹkan kan ó nìyẹn o ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ẹ bá wa share program yìí ẹ bá wa share ẹ ẹ jẹ́ n tètè sáré gun òkè torí time àwọn á fi nǹkan kan wọ̀nyí ń sàlẹ̀ ṣe ti rí àwọn èèyàn tó fẹ́ wọ lift nìyẹn ṣe rí ń sàlẹ̀ bọ́ọ̀sì kan ń bọ̀ ń sàlẹ̀ tó jẹ́ blue àwọn bọ́ọ̀sì ẹni bọ́ọ̀sì ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́tò ìjọba ni owó wọn ò wọ́n púpọ̀ ṣùgbọ́n wọ́n máa ń pàdé traffic ṣe ti rí turkey àwọn ilé ńláńlá tẹ̀ ń wò yìí ilé aládàáni ni gbogbo ẹ̀ kò sí tó jẹ́ ti olówó ń bẹ ibi tó lówó ń gbé ibẹ̀ ní tálákà ń gbé ẹ máa wá wo nǹkan kan o ṣe rí ojú títì yìí tó wà láàárín ibẹ̀ ni mọ́tò tí mo fẹ́ wọ̀ tó máa gbà lọ síbi tí mò ń lọ tí mo bá ti débẹ̀ tán màá wá mú yín wọ underground wọn níbi train station ẹ wá wo nǹkan tí wọ́n dá lára síbẹ̀ tí mo bá débi tí mo lọ inú ibi tí mo ti máa gba ṣéǹjì mi lélẹ̀ káàdì tí mo fẹ́ fi wọ mọ́tò lélẹ̀ gbogbo nǹkan wọn létò létò ẹ máa wò ó nǹkan tó yẹ káwọn ìjọba ṣe fún wa lélẹ̀ tó fi kó tó fi fún fàṣẹ fún tó ń gbé agbára fún àwọn agbèrò nǹkan tó yẹ kó ṣe fún wa lélẹ̀ ẹ máa wò ó mo ti tẹ̀ wọlé o láì tẹ̀ o ò lè wọlé tó bá fẹ́ wọlé o ní láti ní káàdì tó máa fi rìnnà mọ́tò tí mo fẹ́ wọ̀ ò ní ẹ́ ń sàlẹ̀ yẹn ó nìyẹn ṣé ẹ tún rí lift míì tún lélẹ́yìí míì tún wà ní other side of the road Nigeria is dead Nigeria is dead ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ Yorùbá rere ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká gba òmìnira ilẹ̀ Odùduwà ilẹ̀ bàbá wa ni ẹ tí mo bá wọ mọ́tò mi ò ní láǹfààní láti continue pẹ̀lú fídíò yìí màá end ẹ̀ tó bá di tí mo bá dé the last bus stop tí mo lọ màá tún tàn padà màá tún fi àwọn nǹkan kan hàn wá tó yẹ kí nàìjíríà kò ní Oduduwa nation is our nation Nigeria must be divided we don't want to be part of Nigeria anymore orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè tó lọ́wọ́ bá bùkún tó ní ohun àlùmọ́nì ilẹ̀ lọ́lọ́kanjọ̀kan ṣùgbọ́n ọlọ́run fún wa ní àwọn olórí tí ò kára ẹ̀yin ọmọ Odùduwà ẹ bá mi pín fídíò yìí ẹ pàdé mi tí mọ́tò mi bá ti dé in the next uh, in the next uh, another motor tí ń bọ̀ o tó bá jẹ́ nàìjíríà ẹ máa dúró dúró ni ṣẹ̀rí àwọn èèyàn ṣẹ̀rí ẹ̀rí bọ́n ṣe kọ́ bus stop wọn ṣùgbọ́n àwọn nàìjíríà àwọn agbèrò náà fún lágbára ṣẹ̀tìrì àwọn ilé ńláńlá ilé àwọn aládàáni mọ́tò ní lélẹ̀ máa wọlé ńsìn tí mo bá ti wọlé máa finú ẹ̀wọ̀n yìí ṣẹ̀tìrì ṣẹ̀tìrì inú mọ́tò tí mo wà yìí ó ní wifi ó ní wifi ṣẹ̀rí àwọn èèyàn so bí tọ́kì ṣe rí o. Oni mọ́tò wọn oní wifi nísìn mo lè shift sí mo lè mo lè switch sí wifi tiwọn màá dẹ̀ máa lò lọ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká túyáyá ká túyáyá pa wa lọ́wọ́ àwọn amúnisìn nílẹ̀ tiwa tó ń bomi ìnira fún wa mu ẹ jẹ́ ká pàdé tí mo bá dé last bus stop mi ẹ ṣe gan ni orúkọ tèmi ò tí ì yí padà Ògúnjìmí Marcus ẹ máa láìkí péjì mi Ijile FM máa send friend request mi lórí facebook ìjìnlẹ̀ marcus ẹ máa lọ sí youtube channel wa kẹ máa like àwọn fídíò wa kẹ lọ subscribe ìjìnlẹ̀ rédíò ní youtube channel mi lórí youtube ẹ ṣé gan ni o ẹ̀yin èèyàn wa up Odùduwà Odùduwà ti dúró kò sí mímì tó lè mí òun lélẹ́yìí o odl movement turkey Oòduà descendant liberation movement turkey ẹ ṣé gan.